mo kí yín káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára ruth ọlájídé ni orúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gómìnà dàpọ̀ abíọ́dún tí í ṣe gómìnà ìpínlẹ̀ ògùn ti yan oníwèé ìtàn àgbáyé ti ayò chess túndé ọ̀nàkọ̀yà ọmọ bíbí ìlú àgọ́ ìwòye ní ìjẹ̀bú ti ìpínlẹ̀ ògùn gẹ́gẹ́ bí aṣojú eré ìdárayá ní ìpínlẹ̀ ògùn eléyìí wáyé nígbà tí gómìnà ìpínlẹ̀ ògùn gba túndé ọ̀nàkọ̀yà ní àlejò ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti bu ọwọ́ lu owó tí ó lé ní ọ̀ọ́dúnrún mílíọ̀nù náírà náírà láti fi ṣe àtúnkọ́ ibùgbé gómìnà ìpínlẹ̀ náà tí ó wà ní ìpínlẹ̀ Èkó èyí ni ó wáyé nínú àtẹ̀jáde pélébé kan tí ó ṣe àfihàn àwọn iṣẹ́ mìíràn tí wọ́n ti buwọ́ lù ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi ìkọminú wọn hàn sí lórí ìtàkùn ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ lẹ́yìn àròdá òjò tí ó wó odi ọgbà ẹ̀wọ̀n tí ó wà ní Suleja ti ìpínlẹ̀ Niger ni a gbọ́ wípé àwọn ẹlẹ́wọ̀n tí ó lé ní ọgọ́rùn-ún ti nà pápá bùrà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà agbẹnusọ fún àgọ́ ti olú ìlú orílẹ̀-èdè ẹni Adamu Duza ni ó sọ eléyìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára ó tẹ̀síwájú wípé wọ́n ti rí àwọn bíi mélòó kan mú nínú àwọn tí ó sá lọ tí wọ́n sì ti dá wọn padà sí ọgbà bákan náà ni wọ́n ń gbìyànjú láti ṣe àtúnṣe sí àwọn odi náà nítorí ó ti gbó tí ó sì ti di ẹgẹrẹmìtì ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìjọba ìpínlẹ̀ èkó ti ti ọjà onírù látàrí àìní ìmọ́tótó kọmíṣánná fún ètò agbègbè àti orísun omi ti ìpínlẹ̀ èkó ẹni tòkunbọ̀ wahab ni ó sọ eléyìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ nígbà tí ó fi fọ́nrán fídíò bí ni wọ́n ti kálé mọ́ ọjà náà kí ẹnikẹ́ni má bàa ta ọjà níbẹ̀ sí orí ìtàkùn ayélujára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àti àyẹ̀wò lórí ikú tí ó pa ìlúmọ̀ọ́ká olórin ìlérí olúwa alọ́ba tí a mọ̀ sí Mohbad ní èsì àyẹ̀wò mìíràn ti jáde àkójọpọ̀ ìròyìn fi yé wa wípé àyẹ̀wò lórí inú àgọ́ ara rẹ̀ tí wọ́n ṣe ní United States ti jáde tí wọ́n sì ti fèsì àyẹ̀wò náà ránṣẹ́ sí DNA àti Forensic Center ìpínlẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá òṣìṣẹ́ ìjọba tí ó mọ̀ ti fún tẹ̀dọ̀ ọ̀rọ̀ náà ni ó sọ eléyìí di mímọ̀ èyí ni àwọn ènìyàn ti ń fi ẹ̀hónú wọn hàn lórí ọ̀rọ̀ náà lórí ìtàkùn ayélujára ní nọ́mb nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún lẹ́yìn èdè àìyedè tí ó wáyé láàrin arákùnrin kan tí ó ń jẹ́ Patrick Chinemerin Anosikwa àti ọlọ́pàá kan ẹni Aliu Taofik ni a gbọ́ wípé ọlọ́pàá náà ti ṣe ikú pa arákùnrin náà tí ó sì fẹsẹ̀ fẹ́ ní Ṣàngótẹ̀dó ní ìpínlẹ̀ Èkó àkójọpọ̀ ìròyìn fi yé wa wípé ọwọ́ ti tẹ ọlọ́pàá náà tí ó sì ti wà ní àtìmọ́lé èyí ni àwọn ènìyàn ti ń béèrè fún ìdájọ́ olódodo fún ọ̀gbẹ́ni Patrick lórí ọ̀rọ̀ náà àti láti dẹ́kun ìwà ìṣekúpani tàbí ìfìyàjẹni ní ọ̀nà àìtọ́ láti ọwọ́ àwọn ọlọ́pàá ọlọ́pàá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin àjọ tí ó ń dáàbò bo ẹ̀tọ́ àwọn oníbàárà ní orílẹ̀-èdè nàìjíríà ti gbẹ́sẹ̀ lé àwọn àpò ìrẹsì tí kò tó ìwọ̀n àti àwọn tí wọ́n ti pààrọ̀ àpò ìrẹsì nínú àwọn ilé ìtajà ńlá ní ìlú port harcourt. eléyìí wáyé nígbà tí wọ́n ṣe àbẹ̀wò láti rí i dájú wípé kò sí ìdàrúdàpọ̀ nínú ọjà wọn àti iye owó tí wọ́n ń ta àwọn ọjà wọn. àwọn àpò ìrẹsì wọ̀nyí ni wọ́n ti kó fún ìwádìí tí ó tọ́ àti èyí tí ó yẹ. ní nọ́mbà ìtàkùn ayélujára rẹ̀ láti sọ̀rọ̀ lórí fídíò ìbálòpọ̀ rẹ̀ tí ó jẹyọ lórí ìtàkùn ayélujára. ó wí pé nǹkan bí ọdún márùn-ún sẹ́yìn ni wọ́n ti ṣe fídíò náà tí òun kò sì mọ ìpalára tí ó lè ṣe fún ọjọ́ iwájú rẹ̀ ní ìgbà náà. fídíò náà jẹyọ lórí ìtàkùn ayélujára. lẹ́yìn oṣù márùn-ún tí ó ti san owó ẹ̀bẹ̀ mẹ́nu mọ́ ó tẹ̀síwájú láti tọrọ àforíjì lọ́wọ́ àwọn tí ọ̀rọ̀ náà mú ìtìjú bá tí ó sì tẹ̀síwájú wípé òun ti kẹ́kọ̀ọ́ ọjọ́ iwájú nínú ọ̀rọ̀ náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká olórin David Adeleke tí a mọ̀ sí Davido náà ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn àbẹ̀wò rẹ̀ sí dókítà eyín nígbà tí ó pààrọ̀ mẹ́rin nínú eyín rẹ̀ sí ohun àlùmọ́ọ́nì. fọ́nrán fídíò náà fi hàn wípé ó yọ àwọn eyín náà pátápátá láti pààrọ̀ rẹ̀ ní yàtọ̀ sí kíkùn eyín lọ́dà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kìnní àjọ̀dún di méjì nígbà tí olú iléeṣẹ́ eleganza olóyè razak ọkọyà àti ìyàwó rẹ̀ fọláṣadé ṣe ayẹyẹ àjọ̀dún ìgbéyàwó wọn tí ó pé ọdún márùnlélógún tí ìyàwó rẹ̀ náà sì pé ẹni ọdún mẹ́tàdínláàádọ́ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jàǹkànjàǹkàn ni ó péjú pésẹ̀ síbi ayẹyẹ náà tí ó sì kí ọlọ́jọ́ ìbí kú ayẹyẹ orí kádún. abala àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àsìkò yìí Ruth Ọlájídé ni oníròyìn yín ó dàbọ̀.